gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ wà ní àkúrà tẹ ní ẹ kí wọ́n sinmi kí wọ́n má sọ̀rọ̀ mọ́ ẹ má jẹ́ ń dárúkọ gúúpù yín ẹ jẹ́ kó ní kálukú ọjà forúkọ rẹ̀. orí sùúrù ló pa Abíọ́lá gbogbo nǹkan kan ní sùúrù yanjú. gbogbo nǹkan kan lọ́ọ́ dàkẹ́lé lórí. ẹ má jẹ́ kí olóyè mọ́jà sọ́lá ṣe sùúrù àfi tí ààrẹ bá tó sọ wípé mọ́jà sọ́lá ò mọ́wọ́ kò mẹsẹ̀ níbi ikú tó pa Bọ́lá Ìgè àrọ́mọdọ́mọ Bọ́lá Ìgè tó bá dọ̀la wọ́n sọ pé Sunday kò wọ́n bẹ nínú ẹni tó pa bábábábá àwọn èèyàn mélòó ló lè sọ ọmọ rẹ̀ ní nítorí ó gbógun ti ni èèyàn mélòó ló lè sọ ọmọ rẹ̀ ní nítorí olórí àwọn àjẹni èèyàn mélòó ló lè sọmọ rẹ̀ ní ẹrọ́dù. èèyàn mélòó ló lè sọmọ rẹ̀ ní gòláyà. orúkọ ló bàjẹ́ débẹ̀. towó kọlá afárá ò padà bìtàn gbẹ̀yìngbẹ̀yìn ọ̀tá máa gbá yìí. orí bí orúkọ rẹ bá pọn mi lónìí ọ̀la ò lè rí túnṣe ní Yorùbá kí ni bí wàá bá bàjẹ́ kò lóògùn bádáwò bá kẹ̀dá ìwà ló lè tún ṣe àtorúkọ. àníṣe kọ́lá làwọn orúkọ yóò bàjẹ́ adẹ́nibúdọ̀la ayé sì ń fún ọlá àwọn fìgbà kan jáde. O rí irun tí wọ́n ń pè ní orúkọ, ó ṣe pàtàkì, ó ṣe kókó. O rí àkànbí ètò tààrọ̀ yìí yóò mú àlàyé wá yóò sì láǹfààní yóò kẹnu bí ẹ̀. Ẹ ti mọ̀ pé mímí ọ̀bá ni wọn ò ní wí. Gbọ̀tún yọ gbòsì yọ gbàgede méjì yọ orí inú bíbí wọn ò fi ṣẹ́ mi rán ẹ̀dọ̀ fún wọn ọ̀bẹ ọlọ́wẹ̀ adúfá fún orí adẹ́tù àbíwá pẹ̀lẹ́ wọn ni tọ́ ọba bínú mọ́ sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ tọ́ ọba sọ lè rí bá ọ lẹ́yìn ẹsẹ̀ nítorí èmi kọ́ nítorí ẹ̀yìn ọ̀wọ̀ ńlá ni orí two things must be careful of nǹkan méjì ni kò mójútó orí words and acts ọ̀rọ̀ because when spoken it can be recollected bọ́rọ̀ bá ti jáde kò ṣe é kó padà ló fi jẹ́ pé gbogbo ìgbà tẹ́dà bá fẹ́ sọ̀rọ̀ mọ ohun tó bá fẹ́ sọ. ọ̀rọ̀ wáyé ìkejì ni wọ́n pè ní ọkàn ọkàn well broken o ò lè rí gbá mọ́ ẹni tó kàn jẹ lónìí kò sí ohun tó fẹ́ sọ tó lè trust rẹ mọ́. nǹkan méjì yìí lọ mójútó nǹkan méjì kan náà tún wà learn to say sorry and learn to say thank you gbogbo ẹ̀dá tí ò bá ti lè ṣe sorry yóò ní problem and learn to say thank you appreciate whosoever that appreciate you bọ́ ọ bá ní tọmọ kékeré kan bá pọ́nlé ìwọ náà fún lápẹ̀lé nítorí pẹ̀lẹ́ la fi ń pàmùrùkù pẹ̀lẹ́ gbogbo ẹni tó bá ti lówó òun ga gòkè lọ ilẹ̀ ní bọ̀. ló fi jẹ́ wípé nǹkan méjì yìí ń lọ múra sí learn to say sorry learn to say thank you. lọ mọ bí wọ́n ṣe sọ pé àpọ̀ ah, bínú àìlèsọ́mọ́ bínú ọmọ bàkan learn to say thank you o ṣe nǹkan méjì yìí a máa dàgbéyàwó rú a sì máa ba gbogbo nǹkan jẹ́ pátápátá porongodo learn to say sorry and learn to say thank you. mo rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ní ó ti dogun ó ti dìjà kí wọ́n parí ìjà ìjà kọ́ ni wọ́n ń jà ìjà kọ́ àmọ́ bò lórúkọ mi òṣèlú wọ mi. arẹ́ka ni bẹ́ẹ̀ ṣe ń protect image àti integrity ti yín ẹ jẹ́ kí Sunday Igboho náà protect image àti integrity ti ẹ̀ ló fi jẹ́ pé gbogbo òwe kóòtù tí wọ́n ń sáàbù yín kò sí pé pamí lọ́mọ kò sí wípé ẹ ṣe mí ní ṣùtá àmọ́ gbólóhùn wípé mo wà nínú ẹni tó lọ́wọ́ nínú ikú Bọ́lá Ìgè àti wípé aya assassin ni mí là ń bá yín jà sí wípé immediate retraction or you tender apology through media and you must go to national newspapers fight to make the publicity ó rí èyí á máa pa ọ̀nà kódà á bèrè bèrè ọ̀rọ̀ ẹnu there is what we call slip of tongue ẹnu gbé or out of annoyance àbínú bí mi. gbogbo ìtẹ́ wá ní ẹ wọ́n pààrọ̀ ohun yín ni ṣe rí ayé ti ayé ti wà mechanize kọjá àwọn gbólóhùn kan èyí tí wọ́n bá deteriorate tó yẹ pé machine ló ṣe é tí wọ́n bá gbé sínú machine machine á sọ fún wípé this one is not your original voice èyí tó bá jẹ́ original voice wọ́n bá gbé sí ni máa ṣe máa ṣe ó sọ mi pé this is your original voice and after all òsì ti kọ́kọ́ sọ lọ́jọ́ kejì wípé gbogbo ohun tó wà ń bẹ̀ ni lè sọ ló fi jẹ́ pé don't talk whenever you are angry. that is when your mouth work faster than your brain don't talk whenever you are angry that is when your mouth work faster than your brain wọ́n sọ̀rọ̀ lákòókò tí mo bá ń bí ọ lákòókò yìí ẹnu a máa yára ṣiṣẹ́ ju làákàyè lọ. orí wọ́n ti kọ́kọ́ fún wọn ní lẹ́tà kan ní ọ̀nì eighteen tí wọ́n fún wọn ní i think seventy two hours àmọ́ ní ọ̀nì twenty five kọ́ yẹ another letter was served látàrí wípé ààrí kí ààrẹ kí wọ́n ṣe distraction pé kí ló ṣẹlẹ̀ gangan lápá abẹ yẹn kí ni ohun tó ṣẹlẹ̀ tá ẹ fi lè ṣe distraction á jẹ́ pé elékèlè tẹ́yẹ you did it purposely to tarnish the image and integrity of Olóyèmọ́jà Ṣọlá kí ni wọ́n pè ní deliberately àmọ́mọ́ ṣe you did it with impunity to his staggering ẹ ṣe ń kí ni ó ṣe. Yorùbá sì ní ẹni bá béèrè pé kí láà ṣe òun là á ṣe é hàn ló fi jẹ́ pé ọ̀rọ̀ yìí gbogbo àwọn kànsàkànsà tí wọ́n láǹfààní tí wọ́n fẹ́ dá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí gbọ́gbọ́n ó sì gba làákàyè gbogbo ẹni tí wọ́n bá ní bàbá rẹ̀ apààyàn ni tí ọ̀bá lè jà olórí ibú ọmọ àlè ni gbogbo ẹni tí wọ́n bá sì ṣiṣẹ́ orúkọ tí wọ́n bá láǹfààní tí wọ́n fẹ́ borúkọ ẹ̀jẹ̀ tí ọ̀bá lè sọ̀rọ̀ á jẹ́ pé òun náà ó jì sínú ọ̀fìn rẹ̀ orí àwọn lẹ́tà kan bẹ́ẹ̀ bì tí a láǹfààní tí a kà tá a sì láǹfààní tá a fi yànnàna ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ ohun tí ń ṣẹlẹ̀ àmọ́ ká láǹfààní láti má jẹ́ kí tí àwọn èèyàn di sí nítorí ọ̀rọ̀ yìí à ń pè lówe ìtì ńlá ronú tẹ́ ẹ̀ bá gbàgbé nu prógrámù kan tí mo ṣe láyà àjẹta mo láǹfààní mo ṣàlàyé wípé àwọn Táyọ̀ Àyìndé wọ́n ti fún Ààrẹ Ọ̀nà Kakanfò níwèé bẹ́ẹ̀ ni apá kan àwọn lọ́ọ̀yà olóyè mọ́jà sọ́lá àwọn náà ti fún wọn ní ìwé ní as on the eighteen ìwé yìí dọ́dọ̀ wọn ní on the twenty wọ́n ti wá kọ̀ mí ní on the twenty fifth wọ́n fún wọn ní twenty four hours bí ó bá ṣe bẹ́ẹ̀ kí wọ́n pàdé nílé ẹjọ́ kóníkálùkù lọ sọ tẹnu ẹ̀ àwọn àjọ kan láti ìlú òkèèrè àwọn láwọn bẹ àwọn méjèèjì kí wọ́n parí ọ̀rọ̀ yìí nítùbínùbí orí wọ́n lè parí ẹ̀ ní tùbínùbí àmọ́ distraction yìí ó ṣe pàtàkì ó ṣe kókó nítorí òní kọ́ nítorí ọ̀la ni orí yóò wúlò nítorí reference purposes bọ́ bá dọjọ́ iwájú tó ọba ní fúlege fúlege wọ́n sọ fún ọ bá a bá kà tán dín kà wọ́n lòun ló pa múrítàlá gbogbo nǹkan ló nítàn nítorí òní kọ́ nítorí ọ̀la ni màá ka ìwé yìí tí wọ́n fi fún ọ ní twenty four hours ìyẹn jáde ní àyà àjẹta mo mọ̀ pé yóò ti dọ́dọ̀ wọn ní àná àtàná mi ò bá ti ṣe program yẹn ṣùgbọ́n ọ̀nà ló pọ̀ ni òjọ́kùnrin ó ṣe kíni ni òjọ́kùnrin ọlọ́mú ẹ màá fi déètì yẹn hàn wá on the twenty fifth I think you can see the twenty fifth March twenty twenty four lẹ́tà yìí ló ṣe ìkejì eléyìí kọ Ìbà Gani Adams the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land Ezekiel Street, off Toyin Street, Ikeja, Lagos State. Ààrẹ demanding orí wọ́n fi urgent sí wọ́n fi stamp urgent òun ni rẹ́ẹ̀dì yẹn urgent wà ń bẹ̀. So àwọn lọ́yà olóyè Mádàsọ́lá igun méjì ni àwọn ogun kan ti kọ́kọ́ fún wọn nìkan ní ọ̀dì nineteen eighteen ni wọ́n kọ lẹ́tà yẹn ṣùgbọ́n dọ́dọ̀ wọn lọ́ọ̀dì nineteen ìkejì rèé tí wọ́n kọ ní ọ̀dì twenty fifth ó di ìjẹta lónìí ó sì dá mi lójú ó ti dọ́dọ̀ wọn. Mm, torí ààrẹ wọ́n ti padà sọ̀rọ̀ through media wọn àmọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ó ní ọwọ́ kan pé mi ò ní kó jẹ àmọ́ ó rí bó bá tó àsìkò àti fùró là ìjà kọ́ àmì ẹ̀sọ́ ẹ̀sọ́ bó bá ṣe pé ẹ mọ̀ ìgbà tí mo pa Bọ́lá Ìgè ẹ̀sọ́ síta ìjà kọ́ làwọn nǹkan yìí is utmost béèyàn bá pè ọ́ lólè tọ́ ọ̀ bá lè jà á jẹ́ kó lè ní ọ́ ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ jà gbogbo ẹni ìjà wà láàrin ìjà kọ́ restriction ni ẹ tún ọ̀rọ̀ yìí ṣe ìjàpọ̀ wọ́n wá kọ síbẹ̀ pé urgent orí sáàpù urgent yẹn wọ́n wá kọ pé demanding for immediate retraction of malicious and defamatory statements against Chief Sunday Adeyemo popularly known as Sunday Igboho ìtumọ̀ ẹ̀ ni wípé a béèrè fún láti tún gbólóhùn ọ̀rọ̀ tẹ́ ẹ ṣe malicious lọ́rọ̀ tí ò dáa tí òwe ti gbọ́ tó lè ba oníbàárà wa olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho lórúkọ jẹ́ àwọn akọ one introduction ọ̀rọ̀ yẹn ó mẹ́ẹ̀ tó bí mẹ́wàá àmọ́ kà á lẹ ọ̀kọ̀ọ̀kan èyí tá a bá ní tú tọmọ pé ọ̀rọ̀ àwọn lọ́ọ̀yà àwọn òyìnbó gbàǹkògbàǹkò kan tí ò tí àfi fi ò bá tu tí ò lágbára díẹ̀ ẹ mọ̀ bá mi lò ó bẹ̀ bí bá ṣe gbé kalẹ̀ ẹ mọ̀ bínú. àwọn kan introduction we are solicitor and Anthony Aslo Tushi Adeyemo, aka Sunday Igboho àwa ni agbẹjọ́rò fún olóyè Sunday Igboho and whose firm instruction we write in respect of the above subject matters àwa la kọ̀wé ní ní orúkọ ẹni tí ẹ rí subject matters tẹ ẹ rí orúkọ rẹ̀ níbẹ̀rẹ̀ yẹn wọ́n wá ìyẹn parí síbẹ̀ wọ́n ní two one two one dot two ni wọ́n fi sí wọ́n our client is a famous Nigerian citizen orí oníbàárà wa ó jẹ́ni tó gbajúmọ̀ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí a successful international businessman tó sì jẹ́ wípé ó máa ń ṣe òwò káràkátà káàkiri àmì human rights activist tó sì jẹ́ ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn over the years láti ọdún tó pẹ́ our clients have built a strong reputation orí oníbàárà wa ti ó ti reputation ó ti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn tó tó tó fẹsẹ̀ múlẹ̀ uh, tó fẹsẹ̀ múlẹ̀ repetition for himself as an advocate for the rights of the masses particularly with the respect of the security wọ́n ní oníbàárà wa ó ti build the eh, àjìjọ àbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn látàrí bó ṣe ń jà fún ẹ̀yà rẹ̀ òun ni with the respect of the security of the Yoruba people and peaceful coexistence of the citizens at large ó ti ṣe ó ti ṣe ìbáṣepọ̀ ó sì ti bí orúkọ yìí láti jẹ́ wípé kójà fáwọn ìran rẹ̀ látàrí wípé insecurity bí ètò ìdáàbòbò fáwọn ẹ̀yà rẹ̀ ló jẹ́ lọ́kùnkúndùn. orí wọ́n tún wá kọ ìkan one c our client has equally offered the support on several occasions for the insecurity and well-being of the good people of the nation. wọ́n ní oníbàárà wa yìí ó ti fẹ̀mí ara rẹ̀ ó sì ti fara rẹ̀ kalẹ̀ fún Eh, àìní ètò dáàbòbò àti ìgbáyégbádùn àwọn èèyàn ní orílẹ̀-èdè yìí even the part of pretensions in the hands of unprocedious elements in society and his dedication to the cause of justice has won him several accolades both home and abroad. wọ́n ní dúdú rẹ̀ yìí ó ti jẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ó ti jẹ́ kí ó gba oríṣiríṣi àmì ẹ̀yẹ nílẹ̀ yìí àti lókè òkun wọ́n wá tún kọ one dot four it is tossed with great shock and expression that we write in reference to a recent malicious wọ́n ní ó ṣàwọn ní òjijì ìpayà láti rí irú àwọn ọ̀rọ̀ malicious ọ̀rọ̀ tí ò dáa yìí ọ̀rọ̀ tí ò da yìí scandalous ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè báyé yẹn jẹ́ yìí a defamatory tó sì lè láǹfààní tí ó ta ẹ̀rọ ẹ̀rọ̀fọ̀ sí aṣọ àlà ẹ̀yàn maybe against our plan tẹ́ ẹ sọ nípa ẹni wa orí paragraph àkọ́kọ́ ni mo kà lélẹ̀ yìí a fẹ́ bọ́ sí paragraph kejì orí paragraph yẹn bíi paragraph kejì la fẹ́ bọ́ sí yìí paragraph àkọ́kọ́ òun la kó mẹ́rin paragraph kejì contained in the leaked viral phone call conversation available in circulation on several social media platforms wọ́n ní látàrí bàbá mi mò ń yí gbogbo gbà bàbá mi pàdé èkìtì ẹ kú gbogbo gbà ẹ kú ariwo sọ̀sọ́ tòru ọwọ́ ayé òní mú yín bẹ̀ lọ́wọ́ ayé òní tẹ̀yìn àbákùlà aṣọ awọ́ ẹnìkan kì í paṣọ àgùntàn dà nǹkan ò ní pẹ̀tà lójúran ẹ ò ní kúkú oró ẹ ò ní bá wọn kúkú ọ̀wọ̀ ọ̀wọ́ nítorí agbó sábà yìí lórúkọ tí wọ́n pe ayé ẹ ó bá wọn gbó ẹ ó tọ̀ ọ́ láyé bàbá mi arẹ̀dẹ̀ bí lórúkọ tí wọ́n pè wọ ilẹ̀ bàbá wa bàbá èkìtì ẹ ò ní rẹ̀ dànù àkúkùkù lórúkọ tí wọ́n pè wọ ọ̀run ẹ ò ní bá wọn kúkú ọ̀wọ̀ ọ̀wọ́ bẹ́ẹ̀tì ẹ̀kú ẹ ó jẹku jẹku kẹ́ ọ tó máa lọ ó rí bẹ́ẹ̀tì ẹ̀kú ẹ fọwọ́ pé ẹ fèrè ìjọbi

kí ló dé tí ẹ̀ ń léwọ́ ogun sí bàbá yẹn ní kíkankíkan nítorí ó dúró tòótọ́ ó dúró tòdodo mo ní gbogbo program yìí tí mi ò bá kọ́mẹ́ǹtì síbẹ̀ mo ń láǹfààní mò ń wò ó kódà àti bàbá yìí bá ti di bí aago mẹ́fà àdájí ni ó ṣe program àwa tó yẹ ká máa ṣe gan ọ̀nà ló pọ̀ ni ò kódà mo ti múra mo ti fẹ́ jáde mo kàn fẹ́ sáré ṣe pápápá àti jẹta làwọn lọ́ọ̀yà yẹn ti sẹ́yìn àwọn ìwé yìí sí mi àmọ́ ọ̀nà ló pọ̀ ni òjọ́kùnrin ọlọ́mú. ó ibi tá a dé ni wípé wọ́n ní ọ̀rọ̀ yìí ó ti wà lórí mídíà káàkiri wípé ó ṣàwọn ní òjòjò ó sì pa wọn láyà wípé irú ọ̀rọ̀ wo leléyìí ni wọ́n kọ síbẹ̀ orí lẹ́tà yìí wọ́n fún wọn ní twenty four hours láti láǹfààní láti kó gbogbo ọ̀rọ̀ jẹ bí ọba ṣe bẹ́ẹ̀ káwọn pàdé nílé ẹjọ́ in the quest of verify our client and reduce his estimation in the eyes of the right thinking members of the public your scandal scandalously and malicious label our clients in the viral phone conversation in Yoruba language as a criminal. wọ́n ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nínú fọ́nrán yìí ta tí gbogbo ayé pọ̀ yìí ẹ pé oníbàárà wa ẹ pè ní criminal. And without any legal justification tag our client as an assassin wọ́n ní láìsí ẹ̀rí kan tó dájú àti nǹkan tẹ́ lè fi gbé lẹ́sẹ̀ ẹ sì tún pe ẹni yìí ẹ pè lápààyàn a political talk and a serial killer wọ́n ní ẹ pè ní jàǹkó olóṣèlú and àgbànípa èmi kọ́ mo kọ́ o kó mọ́ dàbí pé à kí ló tí mò ń exaggerate ó ti rí and serial killer ló wà níbí yìí bó ṣe wà ń bẹ̀ nìyẹn adé one one apostle five orí à ń bọ̀ àìtí ìdè afẹ́kọ́ sí apostle six according to unfounded allegation orí látàrí wípé gbogbo ẹ̀sùn tẹ́ wá fi kàn yìí unfounded àwọn tọpinpin tọpinpin àwọn ò rí ẹ̀sùn yìí according to your unfounded allegations you are quoted to have criminalized our client ẹ dá ẹ ẹ láǹfààní ẹ ẹ ẹ lẹ oríṣiríṣi ẹ̀sùn mọ́ oníbàárà wa Yorùbá dialect ní èdè Yorùbá accusing our client of collecting the sum of fifty million naira wípé oníbàárà wa gba fifty million naira cash from one president Tinubu which sum lálọ́wọ́ ààrẹ president Tinubu which sum you allege was paid to our client through the Mr Tayo Ayinde tó ṣe pé wọ́n gba owó yẹn lọ́wọ́ wọ́n fi owó yẹn rán Tayo Ayinde the Lagos State chief of staff to execute Tinubu political enemies and other illegal activities wípé wọ́n gbawọ́ yẹn láti ran olóyè mọ́jàsọ́lá pé gbogbo ọ̀tá olóyè mọ́jàsọ́lá tí ò bá tí gbogbo ọ̀tá Tinubu tí ò bá fẹ́ dìbò fún kí olóyè mọ́jàsọ́lá ó eliminate wọn ohun tí wọ́n pè ní eliminate ni wípé láti mú wọn kúrò ìpẹ́ orí ibẹ̀ yẹn ó nídìí àlàyé díẹ̀ àlàyé tó wà ń bẹ̀ náà ni wípé àkọ́kọ́ gbogbo wa wípé lásìkò ìbò olóyè mọ́jàsọ́lá ò support gbogbo wa la mọ̀ tí àwọn aṣíwájú bloggers tí wọ́n fi wọ́n wé wọ́n pè lólè aláwọn aṣíwájú bloggers kan tí wọ́n ní ó gbowó lọ́wọ́ Àtíkù ó gbowó lọ́wọ́ Òbí ìyàwó rẹ̀ ló rán lọ ṣé ààrẹ wọn ké tí a kò nígbà náà àbí wọn ọmọ báwọn èèyàn ṣe bu tí wọ́n gbé ṣépè orí àkókò yìí ohun tí olóyè mọ́jà sọ́lá rí lọ́wọ́ àwọn aṣíwájú bloggers ṣe kéré mi ààrẹ ni tó sọ wípé ìyá yóò fojú sunkún ẹ̀ ara ẹni tó sọ pé yóò kù síkù tọrùn ni àbí bẹ́ẹ̀ kọ́ ara ẹni tó yẹ pé lásìkò tó fẹ́ wá ṣòkú ó ní kọ́mọ̀jì wọ nàìjíríà ó fẹ́ wá ó ti ń dá wàhálà ló fẹ́ wá bò kó ẹ̀ jẹ orí bápò sí ẹ̀dá bápọ̀ ìmọ̀ ń ba ayé jẹ ni àgbà lẹ́ ń dàrú àgbà lẹ́ ń dàrú orí ọ̀tá fàsókè tó yí tó borí bọ́ba yóò bá ní tọ̀hún wò ó gbogbo tá a ṣe lónìí yọ padà ní Ṣàngó à ń kọ̀ tán à ń kọ̀ tán níboládé adébi serial killer and ibi tí wọ́n ti ní tinubu political enemies and other illegal activities. orí àwa wọ́n ní your father alleged that our your father alleged that our crime was engaged by tinubu in building up to his presidential campaign. wọ́n ní nínú ẹ̀ náà lẹ́ni olóra oníbàárà wa ó lájọṣepọ̀ pẹ̀lú tinubu láti máa bá a ṣe kàmpéènì fún president yẹn to instigate mass protection for pro-Yoruba nation agitators all in a bid to manipulate Tinubu ways to presidency and that our client has over the years been engaged by politicians to perpetrate illegal political activities and to instigate political crisis and destruction of political systems. Ah, àwọn lọ́yà yìí wọ́n ya wèrè ẹ jẹ́ múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan. Wọ́n ní according okay your father alẹ́ that our client wọ́n ní ẹ̀tún tẹ̀síwájú ẹ̀sọ́ yípo oníbàárà wa ó láǹfààní ó bá Tinubu ṣiṣẹ́ pọ̀ láti jẹ́ kí eh, èròǹgbà Tinubu láti di pírẹsidẹ́ǹtì kó wá sí ìmúṣẹ wípé gbogbo Yorùbá nation tí wọ́n ń ṣe wọ́n láǹfààní wọ́n fi ń kún Tinubu lọ́wọ́ ni láti jẹ́ kí gbogbo ọ̀tá Tinubu láti mú wọn kó láti dàbàrú gbogbo àti wípé illegal political activity gbogbo nǹkan tí ò bójúmu nídìí abẹ́ òṣèlú lẹ́ni tó wà dùtọ̀nù wípé olóyè mọ́jàsọ́lá ló ń ṣe lábẹ́lẹ̀ àkọ́dà pé ẹgbọ́n yẹyẹ bẹ́ẹ̀ yẹn àbí ó lágbára o a ti bẹ̀rẹ̀ àsìlè láàṣẹ mọ́ múládé as true that was not and though that was not enough lẹ́yìn yẹn ó dàgbé yìí ò tó you further accuse our client of being a political power drug who is in the habit of collecting money from different political to execute illegal killing ah lọ́ọ̀yà lọ́ọ̀yà wọ́n ní ẹ̀ tún wá dàgbó níbẹ̀ ẹ̀ ṣẹnu déédéé síbí ẹ̀ tún wá sọ wípé oníbàárà wa ó jẹ́ alágbára tó ṣe wípé olóṣèlú òun ni wọ́n mọ habit of collecting money from different people to pé wọ́n tún máa ń gbowó kiri lọ́wọ́ àwọn èèyàn láti ṣiṣẹ́ ibi láti pààyàn. and equal nail our bẹ́ẹ̀ náà ni ẹ láǹfààní ẹ tún ta oníbàárà wa lóko wípé our client equally nail our client to the death of late Chief Bola Ige àmọ́ frayo wípé ẹ tún ta kókó ọ̀rọ̀ mọ́ wọlé tí a sọ wípé àwọn náà wà nínú ẹni tó kópa nínú bí wọ́n ṣe pa late Bọ́lá Ìgè àti frayo even when you admitted that same as unverified report pé bó tiẹ̀ ṣe pé ẹ sọ wípé ẹ ní àmì ìdánilójú in your word you stated that wípé nínú ọ̀rọ̀ yín ẹ sọ bẹ́ẹ̀ owó àti political power ní Sunday wà kó gba owó lọ́wọ́ eléyìí kó gba owó lọ́wọ́ eléyìí kó dẹ̀ kò dẹ̀ sí ẹni tí kò lè pa tó bá ti rí owó wọ́n tún kọ yorùbá rẹ̀ unconfirmed report sọ pé ó wà lára àwọn tó pa Bọ́lá Ìgè àti Frayo which could be translated to Sunday is after money and political power to collect money from his from this and collect money from that and there is no one You could not kill once money is àti àti kò ní second paragraph and of third paragraph once money is involved bàbá èkìtì ẹ̀ mọ̀ ṣe ó ti rẹ̀ mí àwẹ̀ wà ń ta mo kàn ń ra gidi ló ti rẹ̀ mí how many minutes tá a retí àti ṣe thirty minutes um if once money is involved unconfirmed report as it that is a part of those who murdered Bola Ige and Frayo. Olúṣọ̀gá Ẹniọlá, ẹ má bínú àwọn ẹni ohun, ẹ má bínú You also continue to accuse our client of being a manipulator and deceiver. Wọ́n ní ẹ̀ẹ́dàgbọ́ bẹ̀ Olúṣọ̀gá mo kí ọ, wọ́n lẹ̀ ẹ̀ẹ́dàgbọ́ bẹ̀ ẹni oníbàárà wa ó jẹ́ ẹni tó ṣe pé ó máa ń da orí àwọn èèyàn and ó dẹ̀ jẹ́ ẹni tó máa ń tàn yàn who, who use his money and influence to misguide and mislead unsuspected masses, all in the bid to fulfill his evil and illegal acts under the excuse of buying them house and other properties. Wọ́n ní olóyè Mọ́jàsọ́lá ní ọgbọ́n àdíkèrèkè àti ète tó máa ń lò láti fi parọ́ fún àwọn èèyàn láti sọ fún wọn láti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti jẹ́ kí ó sọ pé láti fi gbé èròǹgbà àwọn iṣẹ́ ibi rẹ̀ àti pé yóò sọ fún wọn pé òun ó kọ́lé fún wọn òun ó ralé fún wọn òun ó sì fún wọn lóríṣiríṣi ẹ̀bùn ẹ má bínú sadly again you further allege ah àwọn lọ́ọ̀yà yẹn ń kọ ìwé sadly again You further allege that our client has been involved in many murder cases and killed of several people. Wọ́n ní ẹ sọ níbẹ̀ wípé wọ́n ní Sally ó mọ̀ fọwọ́ kàn yẹn lẹ́mìí o. You further allege that our client has been involved in many murder cases and killing of several people. Wọ́n ní ẹni oníbàárà wa tí ń jẹ́ olóyè Sunday Igboho. Ó jẹ́ ìdá kan tó ṣe wípé ó ti pa oríṣiríṣi èèyàn ó sì ní oríṣiríṣi kéèsì lóríṣiríṣi èèyàn tó ti pa you stated that our country was only rescued through political power wọ́n ní oníbàárà wa ó láǹfààní ní escape gbogbo kìíní yìí nítorí agbára àti agbára òṣèlú tó ní bàbá èkìtì ẹ má bínú pé mo dá yín dúró mo ní ká ká ká láǹfààní ká tú gbogbo ẹ̀yẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn èèyàn ni o power with his counterpart and co-criminals have been sentenced to life imprisonment in your walls ẹni kódà gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ tí olóyè májàsọ́lá bá ti ṣe tán tiẹ̀ òun ó yọra rẹ̀ yóò sì fa àwọn yẹn kalẹ̀ sínú ọgbà ẹ̀wọ̀n kódà ẹlòmíín wà lẹ́wọ̀n gbére nínú àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ṣùgbọ́n sunday tiẹ̀ wọ́n bá ti jọ ṣiṣẹ́ ibi tán òun yọra rẹ̀ wọ́n tún wá kọ́ àìmọye murder case tí sunday ti ní òun yọ ara ẹ̀ omi wà lẹ́wọ̀n báyìí nínú àwọn tó lọ tì wọ́n èmi wà lẹ́wọ̀n nínú àwọn tó lọ tí wọ́n dá ẹ̀wọ̀n gbére fún tí wọ́n jọ lọ tí wọ́n dá ẹ̀wọ̀n gbére fún òun lo political power political influence láti fi yọ ara rẹ̀ àwọn ọmọ yẹn fi orí kó meaning meaning there are plenty murder cases committed by Sunday he used political powers and influence to remove himself But many of those they committed the act together are being sentenced to life imprisonment. Ah. Ọlọ́mọdé arúgbó ẹjọ́ bíi ti lọ́ọ̀yà kọ́. Àti rojọ́ kéèsì báyà àti ikú mẹ́. Ẹ má bínú, àwẹ̀ ló fà á tó fẹ́ rẹ̀. It is worth of note that the malicious defamatory statement made by you against our client was made without recourse to verification of the falsehood presented as fact and show you inbuilt, manifest, and deliberate intention to assassinate our client and sold his reputation that has been partaking built over the years. Wọ́n ní ẹ fẹ́ láǹfààní láti bà orúkọ oníbàárà wa jẹ́ ẹ sì fẹ́ jẹ́ ẹ sì fẹ́ pa lójijì látàrí àwọn ọ̀rọ̀ tí ẹ sọ kalẹ̀ yìí. More worrisome is that the fact that some uh, more worrisome is, is the fact that such scan, scandalous and malicious defamatory statement was made by some of your cannibals who occupy a high influence position of Aare Ona of Yoruba land a position reserved for an extreme Yoruba son who should be an optimum of integrity and extremely role model for the entire Yoruba homes and abroad wọ́n ní ohun tó tó láǹfààní tó káyọ̀ lára jù ni wípé kò yẹ kí irú gbólóhùn yìí ó jáde lọ́dọ̀ ẹni tó dipò ńlá lọ́wọ́ ẹni tó yẹ kó dáàbò bo gbogbo ọmọ Yorùbá nítorí ipò tẹ dìmú ipò tó ní integrity tó gbààyè tó láǹfààní tó kẹnu ni kò yẹ kí irú gbólóhùn yìí ó jáde nítorí ẹ represent ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì at first instance ní ìgbà àkọ́kọ́ it betrayed the discretion of the aides and targeted assault against our clients and further undermined the credibility of the office you occupy wọ́n ní eléyìí tàbùkù ipò tẹ́ ẹ láǹfààní tẹ́ ẹ dì mú ó sì bù yín kù pẹ̀lú ipò tẹ́ ẹ dì mú. ń bo occupy who you should be an ambassador of peace ẹ̀yin tó yẹ kẹ́ ẹ jẹ́ ambassador of peace kẹ ẹ jẹ́ ìjà fún àbí ẹni tí ó mọ̀ wá bí gbogbo omi àlàáfíà yóò ṣe máa tò nígbínigbín bí omi àfòwúrọ̀ pa. rather than naming and criminalizing an individual without any clarification and legal justification wọ́n ní ó wà kù yín kù ju ipò tẹ́ ẹ wà yìí ó bu ipò tẹ́ ẹ wà yìí ohun tó yẹ kẹ́ ẹ máa ṣe níbẹ̀ ni wípé ó yẹ kẹ́ ẹ máa dáàbò borúkọ ju kẹ́ ẹ máa láǹfààní kẹ́ ẹ máa parọ́ mọ́yàn kẹ́ ẹ sì máa láǹfààní láti fẹ́ jáyàn wálẹ̀ More gravely, it is an affront to the rule of law which strip you to the dignity and the tendency of the office you occupy for person of you of your caliber having regard your office there could be no greater loss of integrity wọ́n ní kò sí ohun tó tàbùkù yín jù láyé gẹ́gẹ́ bí ipò tẹ́ ìdìbò láti máa sọ ọ̀rọ̀ yìí sí ọmọ Yorùbá ẹgbẹ́ yín ojoojú ẹ̀ ní kò bá jẹ́ yẹn nítorí ipò tẹ́ ìdìbò ipò ńlá ni. àtúntì bọ́ sí ṣẹlẹ̀ ló parí ẹ̀ ṣá àtúntì fẹ́ bọ́ sí mi o ah mi ò kó máa ṣe tó báyìí o for the records our clients acquired wọ́n ní pẹ̀lú gbogbo orúkọ tí oníbàárà wa yìí ti ní and sympathetically deny all leaves and substance or the lack therefore of the allegation contained in the said defamatory phone call as same is fake unfounded and malicious and consequently injure to our client wọ́n ní oníbàárà wa kò mọ̀ kankan pa gbogbo kìíní yìí ó sì láǹfààní ó kó rẹ̀wẹ̀sì ọkàn bá ó sì láǹfààní ó kó kí ẹ̀mí rẹ̀ ó bákan. from all indication there is no sinister plot a fruit of babblish tarnish and silly ah àwọn òyìnbó yìí lágbára Pain taking built reputation of our clients to reduce his estimation and standing before right thinking, thinking members of the public and strict belligerence towards him by his own people, the security, well-being of whom our client has dedicated several years of his life for. wọ́n ní eléyìí ẹ fẹ́ fi kó rẹ̀wẹ̀sì ọkàn bá láti jẹ́ òwò pé kí lòun ṣe pẹ̀lú bóun ṣe ń jà fáwọn ìran ìyàn òun ẹ má bínú Our client is compelled to deal with the many backlashes and reaction of some people who have our client in high esteem and who have been misled by your statement, unfounded allegation made without resource to its authentic, authentic authenticity or our client's repetition maliciously and painstakingly built over the years as a woman rights activist wọ́n ní ẹ fẹ́ láǹfààní ẹ fẹ́ fi eléyìí fi dáhùn èèyàn kò lẹ́yìn rẹ̀ sì fẹ́ láǹfààní ẹ fẹ́ fi gbà lórúkọ jẹ́ káwọn èèyàn fi wò pé irú èèyàn wò lélẹ̀ yìí. you made it you made the said malicious statement against our client knowing fully well that same would go viral. wọ́n ní ẹ mọ̀ ọ́n mọ̀ ṣe léyìn nítorí ẹ mọ̀ pé tẹ́ ẹ bá sọ yóò ta gbagba yíká ayé yóò ta gbagba yíká òkú yóò délé yóò dẹ́sẹ̀ kùkú ẹ mọ̀ sọ ni. Perhaps with the aims of gaining favor and followers of yourself for yourself are the are the deteriorating our time. Ó ní ẹ ṣe léyìí láti jẹ́ pé kẹ́ ẹ lè ní ojú àánú lọ́dọ̀ àwọn èèyàn káwọn èèyàn lè fẹ́ràn yín kẹ́ ẹ lè gba ojú re táwọn èèyàn ní sí oníbàárà àwọn kúò kí wọ́n wá sọ́dọ̀ yín. Èmi kọ́ mo sọ̀rọ̀ àwọn lọ́ọ̀yà yìí o. Ẹ ti rí pé ibi tí mo ti ń kà nìyí. látàrí iṣẹ́ tí oníbàárà wa ti ń ṣe látẹ̀yìnwá you made it you made the same am okay mo ti kọ ka yẹn the act compared of have not only defamed our client but have also disgenerous objecting to public ridicule ridicule and several allegations from friends and family associates and high-ranking individuals who believe in his cause of justice being pursued by our clients and who hold him a high esteem. This wọ́n ní ohun tí wọ́n gbìyànjú láti sọ ni wípé ẹ máa mọ̀ ṣe eléyìí eléyìí ti ń jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó nífẹ̀ẹ́ mọ̀ wípé à ah, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbọ̀rọ̀ yìí lóòótọ́ ni àbí kò lóòótọ́ ni àbí láti jẹ́ wípé gbogbo ẹni tó nífẹ̀ẹ́ láti máa ṣe iyèméjì lórí ọ̀rọ̀ rẹ̀. our submission adébi our submission ó dàgbọ́n ti fẹ́ our submission ládé yìí ah wo iṣẹ́ ńlá lórí kí o it is considered position that your statement against our client is motivated by lies wọ́n ní ẹ ṣe ọkú oyè dìran ẹ ṣe ẹ ṣe <laughs> wọ́n ní motivation wọ́n ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ̀yin náà mọ̀ pé irọ́ ni splice haters and produce. wọ́n ní ẹ̀yin náà mọ̀ pé irọ́ àti ẹ̀tanú àti ni ẹni lẹ́fi sọ. So It is on wọ́n ló burú jáì and if if frustrating pé ó sì ó ó ó ó báyọ̀ nínú jẹ́ to note this minis with which you made the unfounded allegation in the voice of the right thinker caution and extremely underestimate the integrity of the office you occupy wọ́n ní ẹ mọ̀ọ́mọ̀ sọ láti pé ìbáyé lórúkọ jẹ́ ẹ̀mọ́ mọ̀ ṣe nítorí ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ sì bìkítà ẹ̀mọ́ ẹ̀yìn náà mọ̀ pé rọ́ni nítorí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí kò sí kóòtù kan tí wọ́n ti jókòó ẹ̀ rí wọ́n ní ẹ̀mọ́ mọ̀ sọ ó sì tàbùkù ibi tẹ́ ẹ jókòó sí. àtikẹ́lẹ́ ìtàn a tún lọ sí párágráfù mi ó dà kóbi tó tán sí mi ẹ̀rí sáǹpù ẹ̀rí sáǹpù àṣàfà iṣẹ́ tẹ́ gbé fún mi mò ń jẹ́ yorùbá ẹ̀yẹ bí ó ti ṣú mi. Ah àtijẹta náà ti sẹ́yìn sí mo bísí dúró àtàná tí màá dẹ̀ tún fi ṣe léde tí mo fi jáde mi ò ní rí ṣe. We submit on we submit on behalf of our client that you have not only defame our client internationally but have also mendalicious subjected him to public ridiculous. Wọ́n ní kì í ṣe pé ẹ ẹ tàbùkù oníbàárà wọn ṣùgbọ́n ẹ bu yẹ ẹ kù rídíkù náà bá ní wọ́n rídíkù ẹ wọ́n tẹ́ńbẹ́lú ẹ ẹ wọ́n bu wọ́n tẹ́ńbẹ́lú ẹ mockery ẹ fi ṣe yẹ̀yẹ́ mortification of malicious statements wípé láti jára àwọn rẹ̀ wálẹ̀ wọ́n wá kọ́ aṣíwádé bíi our demand ó ti rí our demand ohun táwọn ń fẹ́ Ah! ìyẹn náà fẹ́ ìyẹn náà following from the foregoing extravagant facts we further out the instruction of our client to demand for the following wọ́n láwọn ti ní ìbásọpọ̀ pẹ̀lú oníbàárà wọn láti fún yín láwọn nǹkan ìkẹ̀ṣe an immediate restriction of the said scandalous, malicious, defamatory statement made by you against our clients contained in the viral phone conversation which is now making round in social media. Wọ́n ní àwọn paláṣẹ fún yín ní kíákíá immediate restriction pé kẹ́ ẹ lọ ṣe àtúnṣe lórí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Two, that you should cause a publication in two national daily national dailies to be published in your name admitted that the falsity of the allegation and tender apology to our client wọ́n ní kẹ́ ẹ lọ síwèé ìròyìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sí ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́ ẹ láǹfààní kẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ tender apology kẹ́ ẹ sì ṣe retraction ẹ̀kẹta an unreserved letter of apology written by you and addressed to our client wọ́n ní kẹ́ẹ̀sì láǹfààní kẹ́ẹ̀kọ́ lẹ́tà náà òun ni ó èmi kọ́ mo kọ́ mẹ́ta ni o ó ti rí èmi kọ́ mo kọ́ ó ti òun ni our demand ó ti rí ọwọ́ akọ note take note ibẹ̀ náà fẹ́ parí ẹ̀ sí ó ti rí take note take note that you have forty eight hours from the date of the receipt of this letter to comply with our clients demands wọ́n ní látọ̀dọ̀ tẹ́ ẹ bá ti gbà á ẹ ṣe Mr Stone Cold <laughs> ó ti ó ti sú mi ó lè ti kú lẹ́tà méjì ó ti sú mi wọ́n ní láti ọjọ́ tí ẹ ti gbà á take note that you have forty eight hours from the date of receipt of this letter to comply with our client's demands. Otherwise, the full machinery of the law will be set in motion against you without further recourse to you, which should include the demand of damage in the sum of 10 billion naira. Ah! Ọmọ So ti rí ten billion ó ti rí òun ló wá gbé ten billion naira ó ti wọ́n ní tí wọ́n bá tètè ṣe é bẹ̀ wọ́n láǹfààní wọ́n san ten billion naira ó ti rí. for the injury caused to our client by your defamatory statement and its jarring lack of tendency and integrity. Ori, your faithful, your faithfully, your Lord corridor Pẹ̀lúmi Ọlájẹgbésì ló kọ ilé yìí jẹ́ bóòdù ẹ̀ bóyá máa rí ẹ ti rí signatory Pẹ̀lúmi Ọlájẹgbésì this is the stamp ìyẹn bẹ́ẹ̀ àwògedegbe lẹ́yìn ìgbà tí a ti kọ́kọ́ kọ̀ọ̀kan lákọ̀ọ́kọ́ àwọn àjọ kan ní òkè òkun àwọn náà láǹfààní wọ́n pẹ̀tù sí ọ̀rọ̀ yìí àwọn pèrè àwọn ní yorùbá group appeal to Iba Gani Adams Igboho and others àwọn ní àwọn appeal bóyá tí wọn káàkà lẹ́yìn ìbò nìkan kámọtù foremost yorùbá yorùbá social cultural uh, cultural organization the yorùbá alliance forum àwọn pèrè àwọn ní the yorùbá alliance forum YAF At the weekend, all the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá Land Bagani husbands, the Yoruba Nation activist Sunday Adeyemo Igboho, popularly called Sunday Igboho, and many others that have been bordered, bordered by the recent viral audio concert credit to Iba Gani Adams to scare their war sword and unite to fight the common enemies of Yorùbá race. Wọ́n ní kí wọ́n mọ̀ láǹfààní kí wọ́n ti ìdáwọ́ bàkọ̀ kí wọ́n jẹ́ kí á bá ogun tó ń bá Yorùbá jàjà orí eléyìí kò sọ̀rọ̀ ńbẹ̀ ẹ ká clear orúkọ náà kò síjà. The leader of the Palm Yoruba organization made this appeal on Saturday after reaching out to Iba Gani Adams on phone as part of effort to ensure peace in Yoruba land. ẹ mọ gbàbẹ ẹni ẹ mọ bínú YAF Yoruba, kí ni wọ́n pera wọn náà Yorùbá Alliance àwọn YAF in a statement by the chairman lábẹ́ alága wọn chief onítólò àríyọ̀ adéjàre and the secretary comrade adédèjì olúwaṣeun describe the unity of the yorùbá as the best weapon to fight common enemies ó yẹ kí yẹn yé wa. the yaf has also added that yorùbá son and daughter both home and in the diaspora and are worried about the ongoing social media attack between loyalists of Iba Gani Adams and that of Sunday Igbo. The group also described those that are sending the viral audio content across the social media platform as enemy of the virus, saying that such acts are very libellous because they had intruder in the privacy of Oriope. Intruder. Intruder. àwọn àgbàlagbà kan wà bọ́ ọba gbàgbàlagbà lójú ọ̀nà tó ní kó fún ọ nímọ̀ràn ọmọ pé bóyá nídìrí ló ṣe dàgbà intruders. If Ghani could be in Sandego's shoes, he would surely clear his names. Sorry, can me help in certain situations. It shows that you, you knowledge, you mistake a care, care mistake and care about the other person' feelings. It it can be a good first step towards resolving the problem. Thank you ẹ ṣe ẹyin ẹ ẹ ṣe o ẹ ṣe mo láì tọrọ tí Mr Stone Cold yìí ẹ má àwọn kan ká wà ẹ ẹ èèyàn bẹ̀rẹ̀ létí ẹni kọ́ máa bínú why will you slap someone deliberately thank you I love what you said nǹkan méjì ló ń parí jẹ́ let you say sorry let you say thank you kò sẹ́ni tó dàgbà ju sorry lọ the group described those that are sending the viral audio content across the social media platform as enemy of Yoruba youth saying that such acts were very libelous because they are intruder in the privacy of either, either Adams and the other person involved in private discussions. These unlawful acts can affect the much needed unity and peace in Yoruba land and can also expose the race to further attack by the enemies of the Yorubas. The issue that transpired between Iba and his former aide in 2015, as well as the audio content generated from a private discussion in 2021, should not be logged in the realm of the process of the Yoruba We had a phone conversation with the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Iba Gani Adams today, March 23. Mo fẹ́ fi létí yẹn àwọn àyàn, kẹ́lẹ́ mọ̀ pé gbogbo àwọn kan tí mò ń gbé wá March 23 23 on the content of the veracity of the trending audio voice notes. I'm listening, I'm listening to the side of the story. We consider it we consider it pernicious to the interference in the restraint of the Yoruba as well as for the future of our race ẹ wo mímọ yín kárẹ́tà ìmọ̀ àkàmọ́ ṣépè mú fáwọn tí wọ́n pera wọn ní kíní from this account the audio was a private discussion between Iba and a US-based younger brother of his friend according to him the voice note was not made in bad faith according to Bagani Adams the audio was not made in bad faith because it was not in the public or reported in newspaper or any traditional medium. <laughs> Bad guy, Adams, why are you behaving like a king? When you know this, the record was not made by bad faith. Why don't you come out to say whatever you know about it? You said, according to him, let's come again. The voice note was not made in bad faith because it was not public. It was not public or reported in newspapers or any traditional mediums ẹni kò jáde lórí ẹ̀rọ aláǹtagbà kò sì sí ní orí newspaper kò sì ṣe pé ẹ wà ní òkèṣà àwọn àgbààgbà kan pọ́ńtò tí wọ́n pọ́n ta nìyẹn then you come out to ìjọ kejì ló yẹ kẹsàn pé ọmọ Yorùbá ọmọ téèyàn bá nífẹ̀ẹ́ tó bá ṣeun tó bá dùn yàn béèyàn téèyàn bá nífẹ̀ẹ́ mọ̀ pé yóò mọ dùn ọmọ yorùbá èyí tí mo bá sọ tó bá kù díẹ̀ káàtó there is what we call out of annoyance inú ló bí mi gẹ́gẹ́ bí ẹni yẹn báwo èèyàn ṣe ń pè mí pé Sunday náà sọ̀rọ̀ burúkú pa mi it's a free world people will hear your whole side of the story not kò sí pé ẹ kí ni Sunday ó ṣe orí ẹbí oró mẹ́bí àná ó ti dà púpọ̀ ẹ oníkẹ fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ilé ayé ìfẹ́lẹ́ o fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o ilé ayé ìfẹ́lẹ́ o ilé ayé lè fẹ́lẹ́ ọmọ aráyé wọn ṣe bí ìfẹ́lẹ́ àkùkọ gàgàrà ò fẹ́ kí kékeré ó kọ fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. ibẹ̀ ni ó mú mi tí mo fi all the content you are product of a private discussion so let me tell you when Evans was apprehended the lawyers are telling him you have justice Call o call Debbie, lawyer, Mama lọ́ọ̀yà We pay sọ fún let's go for you to be saying it's a private conversation but you made the statement. A young man fọgbọ́n jagun ni statement here, lawyer, Mama máa We pay wípé it's your private discussion accepted no matter what case you brought to lawyer lawyer will tell you you gbàgbé ẹ tá a bá ti file the paper yìí ẹ no matter what you will still be in court and be in the chamber ẹ kàwọ́ síbẹ̀ àwọn ni wọ́n mọ̀ bí ilé rí ọ̀rọ̀ àbùtótó láyé yóò sì ṣàrò pé ilé ni wọ́n ti mọ̀ bí ní question let's wait and see. If I also describe, okay, all those contents were product of a private discussion and response given in reaction to the need for all the group in Yoruba land to unite and come together as one. In order to fight the common enemy of our race, I don't know your enemy. As Ghanaian fight the enemies, I'm less concerned, everything is in court. If I also describe as if I also describe as unconfirmed information allegedly leaking Igboho to the death of former Minister of Justice the late Shimbola Ige. He also said repeatedly that he did not believe all the information allegedly referring to the chief of staff to the Lagos state. <laughs> According to the audio, let me let me let me came back to Ààrẹ. According to the audio, you said it bóyá bí You ṣé àìmọ̀ mi tẹ̀mí ti ní information ni. Information tó ṣì tẹ̀mí lọ́wọ́ lánàá gẹ́gẹ́ bí ààrẹ ẹ mọ̀ pé àwọn information tèmi máa ń wà authentic. Jẹ́ òwe àmọ̀ṣẹ̀lẹ̀ yọ́dún yẹn ọlọ́run ọlọ́run ọgọ́ ẹ má bínú ọ. tó máa ń jẹ́ kó wọ́n ti wọnú apc àti box pẹ̀lú iṣẹ́ burúkú náà ṣe àwọn sẹ́yìn ìlẹ̀ ta. màá fi lẹ́tà ránṣẹ́ sí i. you don't otigbọ you don't assume pé mo assume àbí i don't believe people tell me you are going straight with the point so now you are now telling us that you never this is the first note. wọ́n kọ́ sí. wọ́n <laughs> the you are the friend of my enemy. of the the friend of my enemy is my enemy. Ẹ̀ka ìjàpára àwọn eléyìí ẹ̀rí ohun ọ̀rẹ́ bá sọ̀rọ̀ sí àwọn aláàbí tí wọ́n tún náà fi àfikún àgbè nínú wọn. Bí ìtòní àwọn pápá ní lórí ìmọ̀lé ní pàtàkì ọ̀sán nítorí ọ̀hún sí èso nínú wọn ni wọ́n bá pọ̀ ẹ̀ lẹ́ta yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n àìsí ìjẹ́ you see òun gangan ló sign letter yẹn you don't assume you you say it you don't say someone you don't bring the reference you go deeply as if you said you have the letter with you then you present the letter and the signature of those who are involved to sign the letters arrogantly come back to your senses don't let your lawyer deceive you gbowó ẹ̀rọ lára o tí ọlọ́wọ́ àti ọkọ dàpọ̀ ó fi aláṣẹ Yorùbá búra o nínú wíwọ ìkíyèsí ẹ̀ pàtó ń ṣe tí ò tí ì súnmọ́ ọ̀rọ̀ Tinubu bàbá mi kò ń dìfẹ́ǹdẹ̀. ìgbà tí ò tí ì súnmọ́ ọ̀rọ̀ tó Tinubu tó bá wá bá mi mò ń dìfẹ́ǹdẹ̀. bí àmì náà information tí mo tún nílò wà nàgàn because you are claiming here if I describe unconfirmed information allegedly King Igboho to the death of you you and you see you say, if I also describe as unconfirmed information